máa ṣe bí ẹnì kejì láì wádìí pé kí lọ́fà tẹ́nì kejì fi ṣe ohun tó ṣe eléyà àrùn ó sì dọ̀rọ̀ àyàn fún gbogbo ẹni tí bá ń fọ́ sí ibi wá mímọ̀ kọ́bọ́ rí bọ́sẹ̀ kúrò kókó ló pẹ́ ẹrú kọ́bọ́ sí oko ọmọlúwàbí eléyìí mo tún tẹnu mọ́ tòun náà ni àwọn ànábì ọlọ́wọ́n ọba ni wọ́n tẹnu mọ́ tí ọ̀tá fi pọ̀ àrí ìsọ́lá àti wọ̀sẹ̀lá wọ́n sọ fáwọn èèyàn wọn wípé ẹ má tẹ̀lé àwọn ní tí àwọn bàbá yín ń ṣe tí ọ̀bá làákà ìwò tí ó tún mẹ́sìn ẹ fi sílẹ̀ àwọn èèyàn ẹ̀dẹ̀ ya rí pé náà báwọn mọ́ bàbá làákà ìwò atọ́nbìlì tẹ̀sí ẹ̀sàtúwálẹ̀ ìtàwọn bàbá wa ń ṣe yẹn náà láwọ́ máa ṣe lọ́kọ̀ oko ẹnu nìyẹn ọwọ́ pọ̀ nínú àwọn tí títí wọ́n mọ̀ láàrin àwọn èèyàn pàápàá jùlọ ẹni tá a bá tún ṣàtúnṣe ìjọba ẹ̀kọ́ yẹ ẹ̀kọ́ ẹ̀sìn gbogbo tó bá ní lọ́ba yìí nínú àwọn ọ̀rọ̀ tí ò ní ẹ̀rí kankan tẹ́lẹ̀ tó ń fi bá kẹ̀ ìròrí kan lásán nínú àwọn ìgbà wọn wọ́n ní àyè ká àlèkọ̀ náà nípa àwọn akéè ẹ máa lẹ́rìí ẹ̀ ẹsẹ̀ fún wa ní àwọn sálàfù kan tí wọ́n ta kù bí kò sí wípé àwọn nǹkan kan tí wọ́n máa ń tẹnubọ́ nípa rẹ̀ òun náà ni wípé ìwé náà máa ń kà á kì í ka kéwú náà máa ń ké ẹ̀kọ́ kan wá fi wá léèrè pé kàgán súnmọ́ lárúbáwá ké lọ ẹ̀yin awẹ́ ti bá rìsáàjì nípa nǹkan dànù kí ni lárúbáwá kí èèyàn ka nǹkan jẹ̀ wọ́n ẹ sọ fún mi ní kéwù ṣé kíra àbí kára kára ẹni pé ká bọ́ọ̀bà fẹ́ fi kọ́ ọ̀bùdá pé kára ọ̀wá lọ́kà sẹ́yìn kó sún mọ́ kára àgájú kíra àlọ́ àwọn aláàmọ́ kéè so bó tilẹ̀ sí pé bá a bá pa àkà bá a bá láà kéè tá a sáti máa gbótùmọ̀ rẹ̀ náà ni pé àpè àkà àgbé ìkẹ̀kẹ̀ jáde lẹ́nu wa táwọn èèyàn gbọ́ pé ọ̀rọ̀ náà nìyẹn là ń kà tó wà ìyẹn ni mo sọ fún wa yí pé agbọ́dọ̀ kọ́ ń kú òní oko ẹrú ó já sí gbogbo tí wọ́n bá ti ń gbé káàkiri làwọn náà sáré máa gbà láì tiẹ̀ ronú sí rárá tọ́ sọ nípa báyìí ó fún láti sọ pé ọkà àlùkùránì ó sì fún ìlàjọ wípé òkè ní alùpùpù àárín tọ́lá àwọn ọmọ ìyàtọ̀ kankan láàrin kà àti ké kódà kà ó tó sún wá lárabíkì ga ju ké lọ nípa báyìí àwọn àkókò tá à ń lò yìí àwọn àkókò ìkókó ni àwọn àkókò oríire ni tí a ń ka alùpùpù àárín nínú ilé ọlọ́run tá à ń ka alùpùpù àárín nínú àwòrán táǹkì alukoran orí mo ló ka mo tó ló ké táǹkì alukoran ní àkókò tá a ti ń rẹ̀ ń gbẹ o tí ààrẹ ti mú wa ní àkókò yìí kálukú ti o ti ti pàjù sẹ́lẹ̀ pọ̀ lọ́wọ́ ọba tán tí wọ́n bá fi tẹ̀ sí àdúgbò mímọ̀ sáàárọ̀ ìgbà àwọn èèyàn lè díẹ̀ o ṣùgbọ́n lọ́wọ́ rẹ̀ lẹ́ báyìí tí ò tiẹ̀ fẹ́ lọ gbọ́rọ̀ lọ́nkà kò kú lé sí kankan nínú ilé náà yóò gbé a baba se báwa bá tiẹ̀ lé ṣe nǹkan kan nínú ilé ẹjẹ́ àlọ́ fẹ̀yìntì sí mọ́sálásí ká fẹ̀yìntì ògiri bẹ́ẹ̀ náà sì fẹ̀yìntì láwọn kọ̀ọ̀kan yẹn átàmọ̀gbọ́n tí wọ́n mú orin ní fún wa ṣùgbọ́n ká tó lọ ní tẹ̀síì lé a nílò àwọn àkíyèsí kéékèèké kan mo rò pé ìmáàmù ti gbọ́ láwọn ní nínú kíláàsì nínú ọ̀dà lọ́gbọ́n pàkíyèsí ẹ̀ ọ̀dẹ̀ ti sọ fáwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ti gbòòrò rẹ̀ òun náà ní pé àwọn common mistakes wọ́pọ̀ nínú àwẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà làwọn nǹkan kan wà tí kìí ṣe mistake táwọn kan ti kà sí àṣìṣe nínú àwọn nǹkan tí ó jẹ́ àṣìṣe tí ò sí kankan tó bá kẹ̀ òun náà ni ká máa pe akú ọdún àwẹ̀ wa yìí ká máa pe àwẹ̀ ní ọdún àṣìṣọ ìwọ̀n kí ni ìyẹn ò tẹ̀sí nígbà kan tí mi wá kékeré àpò àwọ̀ ẹni àpò òpẹ̀lẹ̀ ọmọ tí wà ṣùgbọ́n lẹ́yìn kan àwọn àkókò díẹ̀ lẹ́yìn báyìí ọba ti tún pé ọdún wọn kódà àwọn ọdún wọn. àwọn ní pè lọ́dún ní dá ti jẹ́ dá ti mú ṣé à ń gbà à ń gbà ọ̀rọ̀ lẹ́yìn lọ́dún ẹ̀dá lọ́dún àjọ lọ́dún ọlọ́dún ọmọ ṣe ń jẹ ewu ó ṣe ń jẹ jẹ ewu lẹ́wọ̀n jẹ sweet lẹ́wọ̀n jẹ biscuit lẹ́wọ̀n tọ́tọ̀ lẹ́wọ̀n ọlọ́yọ̀ sọlọ́dún ayé ìtẹ́lẹ̀ ewu a sì ń ọdún nínú ìṣesí wa ká tó sọ̀rọ̀ sẹ̀ríà tábà kó sínú sẹ̀ríà gbogbo ẹnikẹ́ni tó bá pè tí sẹ̀ríà ò pè lọ́dún tó bá pè lọ́dún ó ti dá mi dé àgbà ẹ̀ ọdún àwọn mùsùlùmí mẹ́ta náà ọjọ́ ìjùmọ̀ àtọjọ́ ọdún tuntun àti ọjọ́ ọdún ìléyà tó bá dúró ojúmọ́ àtọwá ní akọ ọdún ojúmọ́ ọgbà ṣùgbọ́n àwọn èèyàn wà wílé wọn àwọn èèyàn wá ń pè ní ọdún ẹni bí oṣù sí ìlú àwọn èèyàn tó ṣùgbọ́n wọn báyìí àkéèsì ìgbà àkọ́kọ́ yìí lọ jẹ́ àṣìṣe ẹlẹ́ẹ̀kejì àwọn kan pè láṣìṣe ṣùgbọ́n kì í ṣàṣìṣe ìyẹn ni àkéèsì ẹ̀hún pé akẹ́tùmíjì làwọn kan táwọn èèyàn ti láwùjọ pèsè àwọn nǹkan wà tá a lẹ́tọ̀ọ́ àti ṣe táwọn yóò máa fi pé kọjá torí ó wọlé lẹ́nu lọ. ìwé ẹ̀rí dára kọ́kọ́ náà wí pé ẹ̀yàn bọ́ lọ́wọ́ sọ́kùn ka àlùkò káàkiri. nínú àwọn nǹkan àwọn ẹ̀yìn òun náà ni correction láwọn èèyàn ṣe báwọn kan yí pé agbọ́dọ̀ máa kíra wá pé agbó ògbẹ́ ibi ògbẹ́ mi agbó ògbẹ́ tàbí ká máa pé níbi àwọn màláìkà màláìkà kan wà yóò wà gbẹmú sẹ́nu ẹ̀ báyìí yóò wà máa nígbà tó kù náà tó ọ̀rẹ́ kí màláìkà ọmọ tó ń sùn ní sọ̀rọ̀ nípa báyìí á kú tẹnu ó ní dọ́bà tiẹ̀ nínú kí nínú sẹ̀ríà á kú ògbẹ́ ó ní dọ́bà tiẹ̀ nínú sẹ̀ríà níbo lẹ́lẹ́ wa tá a bá sínú tán kí ni ìlú àwọn tán lẹ́lẹ́ káwọn ẹ̀sìn ẹ̀yìn gbọ́. ذهب الظمأ fẹ́ lọ wà dájú láti lọ rúrù wọ gbogbo àwọn ẹgbẹ́ ìdí ara ti ti kú lẹ́lẹ́lẹ́ ara ìwà lè lọ sí ilé wà dára ẹ̀rọ ayé ẹ̀ṣà ẹ̀sán ti wà nínú iṣẹ́ ìwọ. Àṣé ọ̀gbẹ́ wa máa náà ẹ̀ tó ṣe. Akúrúbẹ máa dá mi fi akúrúbẹ. Akúrúbẹ ń àpò àṣeyọ nígbà tó parí gẹ́gẹ́ tó ní àpò àṣeyọrí ẹ akókèrè àṣeyọrí àfitúgbẹ lọ́wọ́ eléyìí yọ máa padà sáré yẹn ṣùgbọ́n ní ìlú mọ̀ ní pé ẹlẹ́yìn yẹn lọ́pọ̀lọpọ̀ wá lọ́ọ̀rọ̀ èyí sára kọ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí máa ń sọ yín ká kó àti lọ òun náà ní wípé adúgbẹ́ pé à ń bá lọ à ń bá lọ ẹlòmí àti lọ kọ́mọ́lọ́ kọ́mọ́lọ́ ìwọ́lọ́ máa ń yé eléyìí ti díẹ̀ nínú àwọn àkíyèsí kọ̀ọ̀kan mọ́kànlá ti ẹ̀wò nípa àwọn fẹ́ jáde lọ́wọ́ ń bẹ̀ ní pé káwọ àwùjọ wa yìí ọlọ́run bá yóò ṣe ní àgbèrè fún ọyá táyà fún hàn. àwọn òbí náà ní àṣẹ ìwọ́ọ̀dẹ gbọ́ ẹlòmí àwọn àti ìrìkò yẹ gbọ́ láàrin àwọn ẹ̀mí yìí lápẹ̀jú ẹni kankan lè pé apá àwọn ẹlẹ́dùn ká ló sì ní tí ìlẹ̀ fún àǹfààní báyìí mo sọ fún bẹ́ẹ̀ èmi lọ́nà ìṣègbè lórí òkú eléyìí ti rí ṣùgbọ́n àwọn òbí ọdẹ ọwọ́ ni tí àbájá náà yé rẹ̀ àti àyè ìdíyà rẹ̀ ọdọ́ wáyé nǹkan tó lọ́wọ́ bá pè ní àyà ọkọ̀já abẹ́rù iṣẹ́ lọ́lọ́run ọba ṣe lára rẹ̀ ṣùgbọ́n méjì àtẹ́lẹ́ mẹ́rin wà áyà tó làwọn àmì àwọn ọlọ́run ọba tó ń làwọn kọ́mọ ẹgbẹ́ fún wọn fẹ́ dọ́rọ́ màmì ẹlòmí ọba fẹ́ni dọ́rọ́ màmì àmì ọlọ́run ọba náà ní pé àyà náà náà tí ń túmọ̀ ìsú tọ́pọ̀ fúnra rẹ̀ nìkan lọ́wọ́ pé tọ́lọ́wọ́ bá fẹ́ sọ lẹ́yìn nìkan láti ọkọ̀ ní ìdáhùn lọ pé àwọn èyí ọlọ́wọ́ bá sọ pé ìná àrùn gbé òtún níná àwa la gbé kí la gbé àwọn bàbá wọn àwọn bàbá wọn òrìyà ìpìlẹ̀ ká máa pè ní ọmọ àtọmọ ọmọ ọmọ àtọmọ ọmọ ṣùgbọ́n nínú ìlà ọmọ lọ́jẹ́ ṣùgbọ́n nínú ìtumọ̀ àwọn táwọn fi àyà lọ́wọ́ bá sọ̀rọ̀ kéèyàn wọn bàbá wọn. torí pé jọ́jú wọn gbé wọn ọmọ ni wọn ṣùgbọ́n báwọn náà bá sọ̀rọ̀ bàbá ni wọn lábùkù ní yéésù pé lè bá yọ àbí ìdíyèsí ojú ọmọ yìí onídàájú wa bí àbí ó ti wá di bàbá fún ọmọ rẹ̀ ṣùgbọ́n ọmọ rẹ̀ yẹ fún bàbá rẹ̀ láàrin ìlú nígbà tí wọ́n ń gbé àwọn èèyàn ta ni wọ́n gbé ìlú níbo ni wọ́n gbé wọ́n ti kéwì wọ́n kéwì máa ṣe. àwọn òwe náà sọ̀rọ̀ ọjà tó sínú ọkọ̀ yìí bàbá ló jẹ́ fún àwọn tí àlùkùránì bá ló jẹ́ àti báwa yìí náà ṣùgbọ́n ọmọ ni wọ́n jẹ́ fún Suratul Mu'minun 23 to 27 Suratul Mu'minun 23 to 27 ẹ̀rí kùránì fi lọ́wọ́. àwọn èèyàn ní kùránì fi lọ́wọ́ àbí àbṣù ẹ máa rẹ́ ẹ̀rẹ́ ìwà rẹ̀ ẹ máa dúró olóko ọlọ́mọlá àlàmísì lọ́fọ̀lá àlàmísì bí ẹ máa kí ni bá lọ ọ̀tún lágbègbè mọ́ wà sí bí lákòókò tí wọ́n bá kéde ní kọ́ wọ́n gbàgbọ́ àná lọ ní sáà. ọwọ́ náà náà ṣe gbogbo ẹ̀ tó bá wù. yẹtí pé òní tó ń bá ìgbé ẹ̀ ń bá sọ fún bàbá àyìn bàbá kọ̀wé lè mọ́kàn mọ́ yọ kàn ọ́ lọ́wọ́. wọ́n lọ fọ́ fún ìyẹn tẹ́lẹ̀ ní ìfún ìyẹn tó tilẹ̀ lọ́jọ́ àlàyé sí i. mo rí pé kálukú ìlẹ̀ àkùrá yẹn kà yìí ṣùgbọ́n wọn ní kíkì wọn lè ṣe ẹ̀rù sọ ọ̀hún ká àwọn ọ̀hún ká ìyẹn ní ọmọ ìdílé rẹ̀ gbọ́ lọ sí ilé ìlú ṣùgbọ́n wọn gbà ìgbà àtọkùnrin àtọkùnrin ọ̀sẹ̀ ń jẹ́ àgbà nínú ìlà ó dẹ̀ ti kọ́ ń daga tí ọ̀wà lọ́sálásí máa bọ̀ wá àwọn ọ̀lẹ́kọ̀ọ́ náà lọ́rọ̀ tó lọ́tọ̀ mú mi nù àyà 23 títí tẹ̀lé. voleva níwájú màláíkà wọ́n tó bá màláíkà sọ̀rọ̀ wọ́n tó bára gba ìmọ́lẹ̀ màláíkà náà. Màtà ní àdáni àdá ní bàbá ìyáṣẹ́ àkùwá yìí. Ó ní àwọn bàbá wa ọ̀gbọ́n tí wọ́n hàn sọ ẹ̀dàkùn àwọn èèyàn náà lọ́wọ́ pé bàbá wa wọn ọ̀sọ́ lórí wọn lọ́wọ́ àyè ìtọ́jà yìí. Èyí láti àbàtẹ ìgbà wọn sọ wọn lọ dáadẹ àbàtẹ ẹ dàpọ̀ sáà bàbá wọn sáà lọ nínú ibi àdá wọn ojú òjò ẹ máa bùjú wé ojú àtòjú láìlọ síra wọn ẹ̀yìn yìí wọn jẹ tó ní ní pé wọn yá pé kó ọtí ẹjá dàbí ọ̀rọ̀ ọgbà káwé pé ọmọ òun lè mọ ju bàbá ẹ lọ ẹ kí kó pátápátá gbà yìí kò ní dá kó mọ ju bàbá ẹ lọ ọkọ kékeré ò lè ju bàbá àbúrò ò lè jẹ gbọ́dọ̀ olórí tí ọ̀dà ẹ̀ àwọn àròyìn tí kò ní àwọn tí a bá ní olórí bẹ́ẹ̀ náà láyé náà ní ẹjọ́ àwọn kékeré ìrìn tí wọ́n á ní olórí ẹgbẹ́ láwájá wọ́n jọ wọ́n jọ bọ́ọ̀dì ara rẹ̀ ń gbé ìkan ọ̀lẹ́gbẹ́ra jọ jẹ́ pé àhà ìwọ ilé alábáwọ̀ lè sí àdúgbò yìí ní ọ̀nà wọ́n á ti ẹ̀mọ́ náà lè lọ́dún mi lọ sọ pé ẹni tó ju bàbá yín lọ àti bàbá bàbá yín ó nàá rẹ̀ bàbá hàn ó ti ṣe nǹkan yìí nígbà tó ti ṣe nǹkan yìí ajẹ́pọ̀ àwọn bàbá yín ló kù àwọn bàbá yín ni wọ́n ọ̀rọ̀ ni àwọn bàbá yín ni ẹ̀jẹ̀ kú lọ ẹ̀yin náà tó bá jẹ́ kú lọ bá bàbá yín jẹ́ kú lọ sọ fún àwọn ọmọ wọn ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé tó ń ṣe kankan nínú ẹ̀sìn táwọn èèyàn fi ọdún ẹ̀yẹ tó ti mọ̀ wọ́n jáde lórí ẹ̀ mọ́kò bẹ́ẹ̀ ọ̀ dúró dúró ṣíṣe mà pé ìwọ ló lọ mọ́ àwọn nígbìlì àwọn ló mọ̀ wọ̀nyí. wọ́n mọ̀ lórí sí àlẹ́bí tó àwọn ní ẹ̀fílẹ̀ jọ́mọ̀ ìlú kò tó lọ láyé. ọ̀pọ̀ ìfẹ́ ẹ̀pẹ́ ní ìsìn ìtànẹ́wọ̀ ọgbà gbogbo ní kò sẹ́ni mọ̀ ní bẹ́ẹ̀ pé ẹ̀fúnjọ́ méjì bẹ́ẹ̀ wá fọ́njọ́ méjì fúnjọ́ méjì ti pẹ́ ìsìn ìsìn ní ọjà o tó bá jẹ́ sí kọ́ ní lóòótọ́ ní lọ́wọ́ tó lọ wọ́n máa fi kéde kan mọ́dà ìlà táwọn àbá mọ́dà ìlà rẹ̀ wọ́n ayé láti pẹ́ pé ní ìsìn pé ní ìsìn ní ìsìn tó bá jẹ́ sí kó òótọ́ lọ bá ní pé ní ìsìn ìrọ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ fún àtàkùn kọ̀sánà tó lọ́tọ̀ òun bẹ́ẹ̀ wọ́n náà tó bá dúró tòtò ọ̀pọ̀ tó ti yọ èmi tó ti ní kí wọn báyìí sọ̀rọ̀ ẹ̀ mo ti gbọ́ ẹ̀fọn lọ́dún kan ọdún kan sọ̀rọ̀ ẹ̀fọn lọ́dún márùn wọ́n sọ ọdún márùn tẹ́wọ́ ẹ̀fọn lọ́dún mẹ́wàá bí ó ti máa ń tiẹ̀ ó sì máa lọ́ọ̀lẹ̀ èmi ẹ̀rú sọ lọ́ọ̀lẹ̀ bá mi àmà tó fi lọ́ọ̀kì á kí lọ́ọ̀kì wá pẹ̀lú pé àbí tiẹ̀ ọmọ tó ta ẹ̀ tí wọ́n bá ti dọ́ ọ̀nà bìsímẹ́lá ó ti dọ́ ọ̀nà kọ̀rẹ́ mọ̀ká máa ń فعلا فقال قال نوح عليه الصلاه والسلام ولكن قد ربطت به máa lọ alábìnrin wa ọlọ́wọ́ àrùn lọ gbàdúrà tó ń ṣàdúrà dùdú láàrin tùmọ̀lọ́wọ́ gbàdúrà fún ní dúdú bóun ọwọ́ ìgbóná ìwà wá ìyàn ẹ̀ á máa wò wá ọmọ ti láì ti láì ti láì ọkà ní òwe òkú rájìkà alẹ́bí ló máa yìí rẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ ọlọ́run tó yé ìlú ààyè nìyẹn là ó lè ní ààyè bọ̀wá ìyàn náà bọ̀wá tẹ̀lá lẹ́nu ọ̀rọ̀ dáadáa ìgbìn òórùn wá kí wọ́n máa fẹ́ yọ ẹ torí pé ìlú wa ìdí àlẹ́bí ọlọ́run ọba àlẹ́bí wa sọ́dọ̀ bá àlè òṣèlú olómi parí láti díẹ̀ náà lọ sẹ́kù díẹ̀ tó kù tó kù yìí ọláwa tá a bá súnmọ́ ẹ̀sìn dáadáa á mọ̀ nípa kí ló ń kọ́ díẹ̀ yìí àkóríyà sọ àlẹ́ òun náà ní kọ́ lálà alárere ìrìn kọ́ lálà aláwọ̀ alárere alárere àwọn tó ń kan tó ń ṣe sí wọ́n yẹn àtọ́rọ́ sọ́nà dáadáa ọmọ lálà ọmọ ẹni tó ń ṣe sí ọmọ ẹni tí báyìí ẹni tí báyìí tí wọ́n bá dẹ̀ gbé nǹkan tó wà wájú yẹn ṣe yóò ní jẹ ju wájú lọ bọ́ ọ bá ṣe dáadáa o lè máa dára bẹ́ẹ̀ ṣùgbọ́n kò lọ́wọ́ ṣe dáadáa ọjà àjà. náà ọlọ́run wá ti bá fún ọwọ́ fún ọwọ́ àpapọ̀ náà sóra. fàdílà tọ́ba ti wá parí ẹ̀ka ọ̀ ẹ̀ka báyìí sábìlẹ̀ kò tí ì tó lórí ìyẹn bí yọ ayé pé yorùbá tí wọn máa ń pa òwe rẹ yẹn òwe gidi ni àmọ́ àbọ̀lé ilẹ̀ gidi ni káwá tó ń jọ́ pé wọ́n ń jọ́ sí abánilò ọkọ̀ ládùn mọ́ ẹ̀sìn onídìí àlọ́ àmọ́ àbọ̀lé ilẹ̀ gidi ìyẹn náà pè ní pílánì tàbí ìpinnu máa pílánì kókó kẹ́yìn kúnlá lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ìyẹn yẹn ti máa ń kéde ìwé ìsáàmù ẹbí náà lọ́wọ́ máa ń ta ilé alẹ́ ẹran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe kí kò báyìí báyìí kí lọ́ọ́ kẹlẹ́ yìí ìjọba kò lù yóò gbé ẹran kú ní ọ̀pọ̀ títí lọ lọ́wọ́ àwọn ìkan àwọn ènìyàn tá a jẹ́ mùsùlùmí tá a bí àtùmọ̀ àyíká àwọn aláyẹ ká ní plan tó pọ̀ jù torí kí gbogbo àwọn tá a kọjá lára rẹ̀ ní ewu tí mi wà ibi máa ní plan fún gbèsè àyè ẹni tó ní plan fún tí ó ní lẹ́yìn wákàtí kan sí ìsìn lẹ́wọ́n lé èdè kí ó sì lọ́la kọ́ ọ́ lẹ́wà béèrè ọ̀sẹ̀ tẹ̀kọ́ lẹ́wà béèrè ìyàwó lẹ́wà tó 2030 2030 ọ̀rọ̀ lọ́dún iṣẹ́ aláwọ̀ sí ẹni náà ń sọ ọ̀rọ̀ bọ́dọ̀ láti náà ń fi iṣẹ́ aláwọ̀ sí. pílánpílán fi tí ya sí sí kalẹ̀ wá pa iṣẹ́ aláwọ̀ ẹ̀ lọ́wọ́ ìgbé bọ́yá iṣẹ́ aláwọ̀ iṣẹ́ aláwọ̀ iṣẹ́ aláwọ̀ ní ọlọ́dún mọ̀táyé bẹ́ẹ̀ ni ọlọ́dún mọ̀táyé ṣùgbọ́n náà lọ́pàá kámá ó ti mọ̀ pé plan náà wà nínú lọ́ọ̀dì bọ́ bá ní plan da ọ̀ọ́dẹ̀ tí mo lọ́ọ̀dì tí ọ̀bá ní plan da ajẹ́pẹ́ ìtàkọ́ tí mo ṣe náà lọ́ọ̀dì ni. alábi náà sọ ọkọ yìí ọwọ́ àti iná ọlọ́wọ́ àti mọ́tìbẹ́ ọ títí. omi jáde omi omi títí omi sámà ah. ní ọkọ̀ jáde. bọ́lá tó wá ní omi tó bá rú jáde tó bá fẹ́ jáde ìyá àwọn ìgbé wọn síbẹ̀ máa sọ fún ọmọ ẹ máa bọ́ bẹ̀ ẹ máa bọ́ bẹ̀ kó àlejò tó hà ní ìjọba tó ọ̀sẹ̀ náà tó lọ wá ní gbogbo nǹkan yẹn sínú ọkọ̀ ìtumọ̀ mẹ́mẹ́rẹ́ dábẹ́ tó máa yà rẹ̀ sẹ́ẹ̀dì náà hà lórí ogun ọdún tó ṣubú tó ṣubú káyà ẹ̀ kó lóṣù tó àyè sí ti ń bẹ tí ọ̀la tí ọ̀la ẹ̀yìn tẹ̀ sí geography àbí wọ́n tó kúta ọ̀bẹ àwọn ìbá náà wọ́n tó kúta ọ̀bẹ wọ́n yìí wọ́n mú ìwà ní sọ pé àbú wa tó bá tún máa bá abẹ́rẹ́ kọ kí ló kó bàbá rí sí àbú náà bẹ̀ gbogbo ojú yà wọ́n náà akọ̀ọ̀bẹ akọ̀ọ̀bẹ ẹlẹ́nu àwọn ibi àwọn akọ̀ọ̀kan kọ̀ọ̀yẹ́ kan so wọ́n lè so wọ́n lè fi bí àṣẹ kọ́ máa tó wà lára rẹ̀ ṣùgbọ́n àṣẹ kọ́mọ kọ́mọ ẹja kọ̀ọ̀kan aburú yóò wà lára àwọn ajé ní sí àwọn ajé àgbègbè abúlé àmọ̀ ìgbìmọ̀ ayé láyé àtijọ́ ṣé gbogbo ẹ̀mí yé mi ẹ̀dá ẹ̀kí ayé pàtó yé gbogbo ẹ̀jẹ̀ bàbá bàbá lórí ẹ̀gá mẹ́ta wọn sí ẹ̀jẹ̀ bàbá yẹ kọ́ bàbá yẹ ẹ̀dá mi lọ sáfà yé àgbègbè ẹ̀dá òye èmi ò sí àbí òní ẹsẹ akọ àwọn abímọ nínú ìlú láwọn kan ní ìgbésí ayé wa ṣé ìmọ̀ ọlọ́run kọjá àwọn ọlọ́pọ̀ náà ọlọ́pọ̀ tó ní wọn wà lẹ́nu wọn máa gbé wọn síbẹ̀ máa gbẹ. ẹ á máa kó owó bẹ́ẹ̀ bí àlejò náà àti ìgbémọ̀ rẹ̀ ìdáhùn àti pé àti kó wàhálà náà ní ayé wa tó wà fún wa pé wà á yẹ tó ń lọ wọn á ní ìyá àbálá. nú àkọ́gbé wọn nú àkọ́gbé wọn bẹ́ẹ̀ àwọn alágbé wọn bẹ́ẹ̀ àwọn alágbé wọn ṣé kìnìún náà àlọ́bí náà ló ń gbé kìnìún àtàkùn àtàkùn àti ẹkùn olóńdàbí àti gbogbo kẹrì àti ìjọ ká gbogbo ẹ̀ tó náà ló bẹ̀rẹ̀ ẹ̀ ká máa fi sí ọ̀rọ̀ yìí yìí tí ò lérí ká bá fẹ́ gbé ilé ilẹ̀ ọ̀gbìn ọ̀gbìn ẹ̀ àdúrà yìí ní ọyọ́ pé ọkọ̀ ayọ̀ lè dáná torí pé nàìjíríà náà ló ọyọ̀ sì lórí ẹ̀ kò sí mú ọlọ́run sọ pé mo dúpẹ́ o الملك المشهور ترى مبارك ولا داعي ولا داعي شفت النبي نوح عليه الصلاه والسلام تقول له اقول لي مشهور دم دم كيكه كيكه ogun parí iná ọwọ́ àdíkòlò public ẹ̀jẹ̀ ká tó bàbá ti lẹ́yìn á tó èèyàn bá ẹ̀mú gbígbé ìtumẹ̀ ẹ̀yìn tẹ́yìn wà dáadáa náà ẹni fún oyè nínú ọgbọ yìí ti yé bẹ́ẹ̀ ti gbọ yìí tó nǹkan ẹ máa retí lọ́jọ́ ọ̀la pé àwọn ti kúkú ti gbọ yìí lọ́nà yìí. àlìfóònù kí ni tó máa lò ọkọ̀ yìí lò gbọ́dọ̀ àwọn àlìfóònù kì àlìfóònù kì àwọn àlòlápọ̀ àti máa lò ní àbúrò ṣùgbọ́n tọ́ ọ bá ti rí tí wọ́n bá lò lápọ̀ lọ́rùn pé ṣé ń gbóná nìyẹn lọ́rọ̀ gbẹgbẹ́ sínú lẹ́la èyí tá a wá wà nínú àyà àbíkò lọ́wọ́ àbúkọ́ àyà tá a wá wà ń bẹ́yì tí wọ́n ní fèlìfúlì fèlìmọ̀sọ̀rọ̀ àbáhàbí ṣé akọni fúlì ìdílé àyà àbáhàbí báyọ̀ ṣé akọni fúlì kí mẹ́yìn àbá àbọ̀ ẹ̀jọ̀ náà gbogbo ilẹ̀ kọ̀ọ̀kan ti di àbọ̀ yìí ilẹ̀ kọ̀ọ̀kan ti di àbọ̀ gbà bẹ́ẹ̀ àbùrù ẹ̀ gbà bẹ́ẹ̀ ẹ̀yìn àná oṣù bẹ́ẹ̀ náà ó rí wọ́sùkù méjì ó rí sífà ọlọ́wọ́n bá sọ wípé fèèrè fún fèèrè máa ṣe lóòrùn ní òpin máa ṣe lóòrùn lẹ́tì ẹ̀yìn àbá yà tó bẹ́ẹ̀ sọ kí lẹ́nu máa sọ lọ́wọ́ yìí àdìgbò yìí ní pé akọlẹ́lé yà ẹ̀ akọlẹ́lé yìí tó bá ti wáyé jẹ́ akọ fúlìkì yẹn rẹ̀ ilé ọ̀nà àdúgbò rẹ̀ ẹ̀dá you looking men about it? Ah. And then Surah Al-Sawfat, Ayah 139. Surah Al-Sawfat, Ayah 139. Ọlọ́run bá sọ pé wà ní ìnáyí dáa fún yìí mo tó dáa fún wa kí ni mo dáa fún wa ìtọ́jọ ọkọ̀ àlejò wa nínú ìtọ́jọ kí lọ́jọ́ ọkọ̀ ojú omi náà ẹni gbogbo ọkọ̀ ojú omi dáa rẹ̀ sí lẹ́yìn ìtọ́nà wọn bá sọ nílẹ̀ ọláyìn káláyìn lọ́wọ́ jẹ́ sí pé ìwé àlùkùránì ìtura àlùkùránì ìtura ìmọ̀nà gbogbo kẹtìyàn lè lórí láyé àtọ̀rọ̀ bọ́ọ̀rẹ́ dolówó ẹ̀kọ́ tó fi dolówó wà nílẹ̀ ọbẹ̀ ìjìnìá ó dì í bẹ̀ ọbẹ̀ dọ́kọ̀ mẹ́díkà ọba ń bẹ̀ nọ́ọ̀sì ọba ń bẹ̀ ẹ̀rọ àwọn nọ́ọ̀sì mo tà á dá yín lọ́sọ̀ ní ìgbà tí ọ̀pọ̀ nọ́ọ̀sì mo gbé ìlú mẹ́ta mẹ́ta lọ ọmọ ẹ̀ lẹ̀ mo wá náírà sí kuran àbá mo ní kọ́ka kọ́kọ́ ká tán ní ìṣẹ̀lẹ̀ ìlú wọn mo á bẹ̀rẹ̀ tuntun fún ọ ẹ̀yin ò ní ní ọjọ́ ẹ̀wọ̀n wọ́n bẹ̀rẹ̀ sí ìlànà ẹbẹ̀ ní kí ẹ̀ ilé ìtọ́nà tó wọ́n aláwọ̀dẹ́ àwọn mẹ́rìnmẹ́rì ó ní wa ẹgbẹ́ lẹ́yìn ìgbà tí àtẹ́bì náà àti kú láyé bẹ́ẹ̀ èèyàn bá kọ̀kọ́ ẹgbẹ́ ẹ máa ṣe tó ń bọ́ ọmọ ẹrin tí ó ti tó jù tẹ́ẹ̀ fún kú lẹ́yìn ọba tó lẹ́pàá táwa kéékèèké àti ìṣe náà kí ẹni kéékèèké náà wọn ò sì tó tó máa dára sí tí wọ́n rí rí àwọn ìyókù ní ẹni gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ ní olè jẹ́ ọ̀rọ̀ ìyẹn mẹ́ta ṣé ní ìlú rẹ̀ ó yá pé àǹfààní wà fún yín láti san owó lórí tí ó torí tó bíi ó ilé tó kán èsì bẹ lórí omi tí wọn náà lè yí mi sọ́nà ló lọ́jà ẹ̀dá mi ló ń jẹun ọlọ́lọ́dà bàbá yẹn ti ń gbé ẹ̀kọ́ rẹ̀ ẹni ní alẹ́ ti mú ẹ̀ gbọ́dọ̀ sẹ́lẹ̀ bọ́ lọ́lọ́dà ẹ̀dá mi ṣubú hàn yẹn torí pé wọn lọ wọn lọ pẹ́ nínú ẹ̀dá wọn àwọn adájọ́ àkóyí mímílì gbogbo sí tẹ̀lé ẹsẹ̀ lórí ilẹ̀ mọ́tò lórí ojú ṣẹ́ẹ̀sì ń gbòkè ní àmọ́dá tó sọ́nà lọ́wọ́ adáwọ̀ pé táwọn kèfèrè náà ti yìí ó sì wà nù hadith anábì wa sallallahu alayhi wa sallam hadith lẹ́yìn anábì wa sallallahu alayhi wa sallam wọ́n ní iná lọ́wọ́ kọ́lá kúlìlá sọ̀nìyàn wà máa sọ̀nà àwọn wọ́n sọ̀nà àtà iná lọ́wọ́ kọ́lá kúlìlá sọ̀nìyàn wà sọ̀nà àtà mọ́mú àlùbáyé wa lọ́wọ́ sọ̀hí wọ́n ní iná lọ́wọ́ kọ́lá ọlọ́run ọba lọ́jà kúlìlá sọ̀nìyàn gbogbo ẹni tí ń sin nǹkan wà wàsùnì àtàwù àti tó ṣe ẹ ẹni pé ọlọ́run lọ́dẹ àkókò bẹ̀ eléyìí bí wáyé pé wà pàlápọ̀ náà làwọn ohun bẹ̀. ọ̀rọ̀ tọ́lá wọn bá gbé kalẹ̀ ni pé méjì lè ẹ̀kọ́ wà ń bẹ̀ wọn òun náà ní wípé jábá pé méjì lù láì kò lè dàbí tá a fi láì yányányá yọ ọkà dídí yọ ọkà ìjọ rẹ ẹjá máa gbàgbọ́ yìí dáadáa ká máa kọjá lára ọ̀rọ̀ lọ́hùn láti máa serious pẹ̀lú òun pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ká máa lọ́sí ní sọ́kọ̀ tí ó dàbí ti alẹ́kọ̀ọ́nù ẹ̀sọ́ bí rọ́lọ́pá àyíṣọ́lá tó sọ bí rọ́lọ́pá kò tó bẹ́ẹ̀ o lè jọ yọ̀ọ́ lè jẹ́ duplicate lásán kò lè jẹ́ olùdínà àti tiẹ̀ ọlọ́run bá sọ pé mí hmm, ìwé tọ́jọ́ lásán ìyẹn bí wọ́n yí pé ní kó ní sọ́kọ́ tó ní tí ọkọ̀ sí àkókò ní ìdá àbọ̀rọ̀ ọkọ̀ tí ó tó kò ní gbó ìdáná bí wọ́n á ti gbogbo àmọ́ yọ lọ́dí àdúgbò wọ́n sì jẹ wọn wọn níbẹ̀ wọ́n ń tọ̀ wọ́n yàgò bó ní ara ti olùsí ọlọ́run àfi ah, kásẹ̀lẹ̀ mọ́ ìyàwó bọ̀ nínú ọkọ̀ tí mo fi lọ́lẹ́ẹ̀tì gbogbo nǹkan ayé ní àsìkò bẹ́ẹ̀ ẹtí márùn náà wà bẹ́ẹ̀ àbí sórí bí ọ̀sẹ̀ lẹ́dẹ̀ bẹ́ẹ̀ sórí bí ọ̀sẹ̀ lẹ́dẹ̀ bẹ́ẹ̀ ẹja ń lọ sórí bí oṣù bẹ́ẹ̀ bóòlù tó wá sáyé nínú oṣù tí ò gbọdọ̀ márùn mi Allahu Akbar ìyẹn ló jẹ́ pípẹ́ àwọn ọkọ̀ táwọn ẹ̀ ń sè yìí àwọn ẹ̀ṣù táwọn ẹ̀ ń sè ákàn á tra yìí kò lè jọ lálẹ́ pọ̀ àìsàn àti kò lè jẹ́ kó lè dàbí rẹ̀ lọ́rùn ẹ̀jọ́ ni tọ́lá wọn bá tó wà pàlá fún náà rà fún ọlọ́wọ́n ni wà ní náṣà àná ọ̀pọ̀lọpọ̀ ohun wà ní náṣà ọ̀pọ̀lọpọ̀ ohun wà látọ̀lẹ́ gbogbo ìgbà wa wí láti ṣe èrè lé lórí ẹni tí ṣe èrè fún tó lè gbà kan lọ́wọ́ rẹ̀ nítorí mú ẹni tó lè gbà padà ìdí tó lọ́wọ́ bá fi lẹ́tọ̀ọ́ tó kọ́ máa ń ṣèrè fún nìyẹn ó lè gbà báwọn ẹ̀dẹ́ ènìyàn á lè gbà bọ́ bá kọ́ ìyẹn lè mímọ̀ tó bá sì lè fún pọ́jù kò lè gbà máa lọ́wọ́ ẹ̀ náà àbí àbá àmúṣe kẹ́lẹ̀ fún ṣèrè wọ́n mo bínú mo ṣèrè fún mi mo kọ́ ní mi mi mo ti gbá mi mo sàwọ́ pé mo lè gbà ó lè gbé ó lè gbà ẹni tó fún lóúnjẹ náà ló ti gbé o lè gbà ìgbẹ́ lọ́wọ́ gbà ní oúnjẹ tó fún ṣùgbọ́n lọ́wọ́ bá ló fi lẹ́tọ̀ọ́ tó kọ́ máa ṣe nìkan ní tó fún wa ó lè gbà lójú ẹsẹ̀. ọlọ́run ní tọ́ba wù mí èyí tí mo sọ fún yín mo ní kẹ́ ẹ máa lọ lójú omi kẹ́ ẹ máa kẹ́ ẹ máa tẹ̀lé ọkọ̀ yẹn máa tẹ̀lé bọ́bá mi mo kẹ́ ẹ tẹ̀lé kẹ́yìn náà tẹ̀lé tẹ̀lé ọjà àwọn tẹ̀lé tẹ̀lé tẹ̀lé. àgbẹ̀ ẹ̀fọ́ yóò mi lọ àtọkọ yín àtẹ̀yìn náà ká má rí yín mọ́ nínú ṣá lọ́ba wù wà bẹ́ẹ̀ ẹni tó tó sèrè tó lẹ́ni tó lè sèrè tó tó sì lè gba ti ń bẹ lọ́wọ́ rẹ̀ láì tẹ̀fọ́ ọ̀fẹ́ ilẹ̀ náà ìdí nìyẹn ọlọ́run bá sọ pé tá a bá wá tẹ̀yìn rìn náà wàlá sọ rẹ̀ ọ̀sẹ̀ tó lè ké ẹni kankan kan ò ní lè pè lè ké mọ́ wọ́n náà túnbọ̀ fún ẹ̀bá wọlé omi lọ gbólómi ọ̀pọ̀ máa wọ̀ lọ́dẹ̀ mọ́ gbólómi ọ̀pọ̀ máa wọ̀ lára ẹ̀ ẹnu gbogbo ẹ̀ lọ́wọ́ lọ ẹni tó bí bá dáa bọ́ ẹni tó lè sọ̀rọ̀ tó bí bá wà lẹ́nu àbá omi sẹ́nu kọ́ wá máa sọ̀rọ̀ láì jẹ́ fún mi bọ́lẹ̀ ọ̀rọ̀ lè jáde ọlọ́run ní pàlà sọ̀rí. ọ̀sẹ̀ tó ń tẹ̀kọ́ ilé ẹgbà wá ó torí pé bẹ́ẹ̀ bá ti wọlé omi náà ẹni ìlú ní ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó ń tẹ̀kọ́ ẹgbà wá ó pàlà sọ̀rí wàhálà. sẹ́yìn màgbọ́n tí àwọn ẹni tó ń tẹ̀ ẹgbà wá àti yóò sára àwọn bá àbálẹ́gbà gbogbo yá àgbàdí ẹ̀lá ṣùgbọ́n tí nǹkan bá mú ìyàn lẹ́nu táìsà bá mú ìyàn lára tọ́bọ́ wá mẹ́nu mọ́ ẹgbà kò ti kú o àìsàn mú tó mẹ́nu mọ́ tí ó fi parí gbẹ dákun ló fi jẹ́ sí pé táìsàn ti tí ò lè sọ̀rọ̀ láti fi tún ṣe wọn a yóò fi ti dọ́kọ̀ mẹ́wàá ló jẹ́ sí pé tọ́bọ́ lọ́dọ̀ àwọn kí bàbá ọmọ ọmọ lẹ́yìn rẹ̀ síbẹ̀ wọ́n sọ pé tó lè sọ dọ́kítọ̀ gidi ni mo sọ òye táwọn òkú dọ́kítọ̀ tí a kàn ń wò nígbà tó ọmọ lẹ́yìn tọ́mọ ti pọmọ ọdún méjì ó ní kíní ká máa ń romi nílé ẹ̀ ìyá rẹ̀ tó máa ń bá ẹ̀ sí lẹ́yìn ìgbé ó ní kíní ká máa ń rìn nílé ẹ̀ dọ́kítọ̀ wá tó ń dojú pé ẹ̀sán kọ bàbá àti ìyá rẹ̀ nígbà abúlé ní máa rò kó ní ti máa rò ọ̀ọ́ dókítà tó bá fẹ́ olóògbé agbódìdọ̀ sọmọbí ọmọ tó bá fẹ́ gbàgbé dókítà tó dá ọwọ́ àmúmi sweet tàbí ti gọ́ọ̀mù ìdè lọ gíìtì ó rí pé yọ́ọ̀lá ìdè láti sọ̀rọ̀ pàápàá ní ìwọ yóò lè máa lọ pé nílá yìí tí bá wọn sọ̀rọ̀ máa lè yí dáadáa ṣé bàbá lè bá wọn yé lé wọn lè bá wọn yé olórí nǹkan lọ́pọ̀ jẹ́ sí pé ẹnu náà wọ́n yẹ nǹkan ńlá ni wọ́n á ọlọ́run bá sọ pé tí wọn fi nílẹ̀ ní gbà wọ́n lẹ̀ nínú ìyàtọ̀ àbíyá wọn ni pé fàlà sọ̀rọ̀ ìbàlà ọ̀sẹ̀ tó dé wọn pé ẹgbà wá o wàlà. èmi ọlọ́run sùn ní yọ wọ́n jáde mẹ́ fẹ́ràn pé ọlọ́run ọ̀yọ́ wọn kò tó fi nǹkan tí nǹkan tiẹ̀ lé fún òun tiẹ̀ fẹ́ràn wọn lọ́wọ́ kò tó gbà wọn láàyè rẹ̀ ní pé wọn lè sọ̀rọ̀ jáde. ìlànà wọn máa ń àtàwọn ẹjọ́ rẹ̀ ní ọ̀wà nínú ọmọ olóòlù wọn ò jẹ́ kankan àkìkẹ́ ẹ̀ lọ́wọ́ wọn ò lóun kankan àkìkẹ́ ẹ̀ lọ́wọ́ ó jẹ́ olè ẹ̀rẹ́ gbé lọ́wọ́ tí ó jẹ fún àìmọ̀ iye ọdún àìmọ̀ inú ọmọ tí ò ní tán bí ọ̀tọ́ gan yọ bàjẹ́